Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. 我再看，没几件，不看了。啊！ Devo, è tutto. Allora. Ẹ jẹ́ ká ka Olúwa ní olùkọ́ àṣìkà mi. Àwọn ẹ jẹ́ kí ẹ fi àyẹ̀lẹ̀ fún àwọn ọmọ ẹ jẹ́ kí wọ́n wà wájú. Àwọn màmá àti àwọn ọmọ ni kó wà wájú ẹ jọ ẹ fún ọ láyè. Praise the Lord ẹ jẹ́ kí a ka olúwa ni olùṣọ́ àgùntàn mi ọ̀yà o olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní ó mú mi ìlú ẹ̀fà oko ó lọ sí àgbà ẹ̀rọ tó ń tọ̀ ọ̀kan ó lọ sí ìgbà Prost.

Thank you. ọmọ àti ìyàwó àti ẹbí ńlá máa pẹ́sẹ̀ kẹfà yẹn ọ̀yà o. ó di òwúrọ̀ sáà ni olùfẹ́ mi. a tún bẹ̀rẹ̀ ríra náà níbi tí ìpín àti ikú kò sí. ó di òwúrọ̀ o. tá ò fi pàdé níwájú ìtẹ́. gbogbo wa tá ò fi pàdé níwájú ìtẹ́. ní aṣọ ìdúró àwọn tirẹ̀. àádọ́rin ọdún sẹ́yìn tí ẹ̀bà ìrìnàjò dèrè tó fásokù láti fi erúfẹ́rú àti ìrùpẹ̀fẹ́rùpẹ̀ ekúrúpẹ̀kú olùwà ẹ̀tẹ́ wọn gba ara yìí àwọn ìdílé tí wọ́n fi sílẹ̀ olùwà ẹ̀dúró tí wọ́n ẹ̀mí mọ́ ẹgbẹ́ wọn ró ọ̀pọ̀ àwọn kan tó ń gbòǹgbẹ́ fún olùwà ẹ̀bà wọn pàdé o àwọn tó tẹ̀ sákó lọ olùwà ẹ̀dá wọn padà sọ́dọ̀ yìí bàbá ẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan mú ọjọ́ tí ìpínyà bíi eléyìí ó dé fún ẹnìkọ̀ọ̀kan wa olú àjẹkábà yẹn lé o ẹ wà pẹ̀lẹ́ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tó rìnrìn àjò nítorí ìsìn yìí olú ẹ̀pẹ́ ẹnìkọ̀ọ̀kan mọ́ o padà lọ sí ojú ibi igbó wọn olú ẹ̀pẹ́ mọ́ o ilé tí wọ́n fi sílẹ̀ mọ́ yẹ kó bàjẹ́ o ẹ wà pẹ̀lẹ́ ẹnìkọ̀ọ̀kan ìdílé tí ẹbí tí olóògbé fi sílẹ̀ olú ẹ̀dúró tì wọ́n bàbá ẹ̀dá yìí wa o bàbá gbogbo ìfarí fẹ́rùkù olùdarí wa ẹ̀gún wà wa bàbá káyìn ká gbórúkọ yín jésù kristi olúwa tó gbàlà wa. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Um, a kí àwa ẹbí bí ẹ bá sunkún sunkún ó tó bẹ́ẹ̀ bí ẹ bá sì káàánú káàánú káàánú títí ó tó bẹ́ẹ̀ torí ẹni tí èèyàn jọ ń gbé tí èèyàn jọ ń dámọ̀ràn tọkàn wá kúrò kò sí béèyàn ò sí ní mọ̀ ọ́ lára gẹ́gẹ́ bí ènìyàn á mọ̀ ọ́ lára ṣùgbọ́n irú àkókò bíi eléyìí àwọn ń pínyà pẹ̀lú yín ṣùgbọ́n ohun tí ẹ gbọ́dọ̀ rántí nírú àkókò bíi eléyìí ni pé bí bàbá John Adéwuní bá pínyà pẹ̀lú yín kí ọlọ́run fúnra rẹ̀ kó má ṣe kíni kó má pínyà pẹ̀lú yín ìyẹn ni mo fẹ́ kẹ́ ẹ rò ìyẹn ni mo fẹ́ kẹ́ ẹ rò ọlọ́run yẹn kò ní fi yín sílẹ̀ lórúkọ jésù ẹ̀yin mọ̀mọ́ ìfẹ́ di ọwọ́ yín o ìfẹ́ ó ṣe kíni ó di ọwọ́ yín ẹ wá ọ̀nà bí ìfẹ́ ó ṣe jọba nínú ìdílé bákan náà ẹ wá ọ̀nà bí ìfẹ́ ó ṣe jọba láàrin yín àti àwọn ọmọ ọlọ́run alágbára yóò wà pẹ̀lú yín o ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni dá ìjà sílẹ̀ nígbà tí bàbá ẹ kú láàrin yín tán ohunkóhun tí ó bá dá ìjà sílẹ̀ ẹ ṣe kí ni ẹ sá fún un sẹ́ẹ̀mọ̀ kò sóhun tá a mú wá sáyé yìí o kí la mú lọ bí bàbá jọ ọ̀nà kọ́lé bí ọ̀kọ́lé tó bá ti ẹ̀kọ́lé gan-an tá a máa gbé ilé yẹn síbí wọn à ní múlé lọ bí wọ́n bá ní ohun ìrìnnà a ní kó ohun ìrìnnà yẹn síbí o ẹ jẹ́ ká fi sùúrù ṣe ohun gbogbo ká sì farada ohun gbogbo bákan náà bùkátà ìdílé ẹ jẹ́ kí a jọ ní lọ́kàn láti jọ gbé títí ìfẹ́ ó fi gbilẹ̀ tí ìfẹ́ ó sì fi jọba ẹ má pín ẹ má pín ẹ má sì jà yà á mo gbà á ládùúrà pé ọlọ́run kò ní fi yín sílẹ̀ o ọgbọ́n àti òye tí gbogbo ẹ̀ màmá yìí nílò olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún yín ọgbọ́n tí ìdílé ó fi wà ní ìṣọ̀kan tí ìfẹ́ ó sì fi wà láàrin yín ọgbọ́n yẹn olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún yín ẹ dákun ẹ jẹ́ ká fi àyè gba ìfẹ́ bàbá ti lọ ṣùgbọ́n ẹ fi àyè gba ìfẹ́ ní kíni láàrin yín ẹ má jẹ́ kí ìmọ̀ ogun tí bàbá fi lẹ̀ o ẹ má jẹ́ kí nǹkan kankan kó mú kíni kó mú jà wá o even nǹkan kan yẹ kó gún tí wọ́n filẹ̀ tó wá pé twenty million èlò twenty million ẹ má jẹ́ òmú jà wá o ẹ má jẹ́ kí ohunkóhun kó mú kíni wá kó mú jà wá ọ̀nà bí ìfẹ́ ó ṣe wà láàrin gbogbo èèyàn àwọn ọmọ pátá ìníkẹ́ máa san ọlọ́run yóò sì tì yín lẹ́yìn àánú ọlọ́run yóò dá orí ayé yín olúwo ò ní dá yín dá bùkátà yìí ẹrù tí ẹ̀ ń jọ ń gbé tẹ́lẹ̀ tó wá di tiyín báyìí lórúkọ ti jésù tí olúwa yóò bá yín gbé bùkátà yẹn ẹ sì ní ṣìṣe lórúkọ ti jésù yóò dára fún yín bákan náà a rọ̀ yín ẹ dákun ẹ jẹ́ kí a máa rí pa yín nínú ìjọ ẹ má jẹ́ kórúkọ bàbá ẹ parun ẹ má jẹ́ kó dàbí pé àbí ò léèyàn ni ẹ jẹ́ kí orúkọ ẹ jẹ́ a máa rántí orúkọ ìdílé bàbá yìí nínú ìjọ ní gbogbo ìgbà ẹ máa nawọ́ sí ìjọ èyí ni ó máa mú wa rántí pé ah, a rántí àwọn ìdílé bàbá bàbá John o adéwu o so mo gbà á ládùúgbà pé Ọlọ́run yóò sì fún yín ṣe ẹ rí àánú gbà yóò dára fún yín o gbogbo àwa ẹbí tí a wà ń bí ẹ jẹ́ kẹ́ńkọ̀ọ́ká náà rántí pé bí ó ṣe lè wù ká pẹ́ láyé tó ibi náà ni òpin kíni òpin ìrìn àjò kò sẹ́ni tó fẹ́ràn bàbá yìí tí a bá ti ní ọ́ yá òun náà a máa bá àbá lọ báyìí kò gbogbo ti ṣe kí ni ibi tá a ti padà rèé bó ṣe lè wù ká fẹ́ràn ẹ̀ tó àjọ ń jẹ ni àjọ mu ibi tá a ti ṣe kí ni ibi tá a ti padà ọlọ́run yóò ràn wá lọ́wọ́ bàbá kan ni bó ṣe ẹni dandan a ṣe wá sí wa láàyè mọ́ òkú ni dandan gbọ̀n lọ wọ́n bá mú wọ́n bá mú wọ́n bá mú wọ́n bá mú di ẹ̀ gan

torí olúwa ló fi bàbá yìí fún wa òun náà ló ń ṣe kínni òun náà ló gbà lọ́wọ́ wa ìbùkún ni fún orúkọ ta ni orúkọ olúwa bó ṣe díṣẹ́ wa láti gbé láti dá bàbá wa John Adéwuni láti dá ara rẹ̀ padà sí ilẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó díṣẹ́ wa ká gbé ara tó máa ń dìbàjẹ́ yìí ká gbégbìn nítorí náà a máa bu ìpẹ́ ní gbogbo yín. gbogbo ẹ̀yin màmá yẹn ni ọkọ kọ́kọ́ bù ẹ̀yin ọmọ ẹ máa ṣe ti yín lẹ́yìn tiwọn. a màmá yòókù dà. ẹ má ní ìdásí ẹkàbù lọ́wọ́ erùpẹ̀ fún erùpẹ̀ ẹ bu díẹ̀ sí i eru fún eru. eruku fún eruku ẹ̀dá gbogbo ẹ̀ àwa ọmọ. gbogbo àwọn ọmọ yẹ iná ẹ̀bù lẹ́ẹ̀kan náà. ọya erùpẹ̀ fún erùpẹ̀ ẹ̀bù díẹ̀ eru fún eru ẹ da ìkẹta àti ekuru fún ekuru ẹ da gbogbo ẹ̀ a sì fi ẹ̀mí rẹ̀ lé ẹlẹ́dàá rẹ̀ lọ́wọ́ bí ó ṣe jẹ́ pé alàgbà John ó ń fi wá sílẹ̀ lọ sí ilé ayérayé bákan náà a fi ẹ̀mí rẹ̀ lé ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ lọ́wọ́ àwa tí a wà lókè ìpẹ́ ẹ jẹ́ kí a mọ̀ yìí pé irú nǹkan wọ̀nyí kò lè ṣàìṣẹlẹ̀ kò lè ṣàì ṣẹlẹ̀ nígbà tí kú bá ti dé abẹ́yẹmí aláfin wa ní olúwa lọ́wọ́ ẹ̀yìn tí bàbá fi sílẹ̀ olúwa yóò di ẹ̀yìn yẹn mú ní orúkọ jésù olúwa wa ẹ jẹ́ kí á gbàdúrà ọlọ́run ẹ ṣe amọ́pẹ́ wa mú ìwà jésù tẹ́wọ́ gba ọpẹ́ wa jésù kìkì ẹ tẹ́wọ́ gba ẹ̀yìn wa gbogbo ẹ̀ṣẹ̀ wa olúwa ẹ dáríjì wa bí bàbá yìí ṣe ń lọ sílé ayérayé ẹ̀yìn tó fi sílẹ̀ olúwa ẹ di yẹn mú adúpẹ́ tó ipẹ ẹ ti gbọ́ jésù kristi olúwa wa praise the lord ee ah, ah. kí ló dé bàbá kèéta koko àárọ̀ pẹ̀sì ẹ̀jẹ̀ àpọ̀ orin parí anybody ọmọ gbogbo ẹ̀ mọ́. Oh. kí a gbàdúrà olúwa ẹ ṣe amọ́pẹ́ wa olúwa tẹ́wọ́ gba ọpẹ́ wa ohun gbogbo tá a ti ṣe tó ti mẹ́sẹ̀ lọ́wọ́ olúwa ẹ dárí jìn wá jésù kristi ẹ jẹ́ ká rí àánú gbà ọlọ́run ìyàsímọ́ ẹ yà wá símọ́ lẹ́yìn skul bàbá john adéwuni ọlọ́run alágbára ìṣẹ̀lẹ̀ bíi má jẹ́ ó ṣẹlẹ̀ ikú bàbá yìí má ṣe ní àkúfà ikú bàbá yìí má ṣe ní àkúfà ọlọ́run alágbára ẹ di àwọn ìdílé mú ẹ gbé àwọn ìdílé wọ̀ olúwa ẹ rì wọ́n sún bó ẹ̀jẹ̀ yín ọlọ́run alágbára àgbàdua pé nígbàkigbà tí àkókò bá tó tí ìpè ọkàn ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ ti jésù kristi ọlọ́run alágbára ohun pé mi ò mọ̀ rí kó lọ́dọ̀ mi wo oníṣẹ̀ṣẹ̀ ohun yẹn má ó pọ̀ sí wa gbogbo àtúnṣe tó yẹ ká ṣe lókè ìpẹ̀ olúwa ẹ̀ràn àlọ́ láti ṣe adúpẹ́ tó ìpẹ̀ ti gbọ́ orí ọ̀fẹ́ jésù olúwa wa kí olúwa kí ó pa wá mọ́ kí olúwa kó dì wá mú kí ó sì gbé wa wọ̀ láti wákàtí lọ láé àti láéláé. For Jesus, praise the Lord, praise the Lord. ọ̀yà ẹ máa ẹ jẹ́ kí àwa kọjá náà. ẹ jẹ́ ọkọ̀ jẹ́ òun nígbà tí mo lè ra Thank you. akílarígbọ́ live tv ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ yorùbá lárugẹ. atagbantagba atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí lóní tagbangba ó ṣe. àwọn gbàǹkọ̀gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. mo lè má lè sòyìnbó púpọ̀ bọ̀ nínú yorùbá tí mo ń sọ àwọn kan yọ yorùbá ń bẹ̀ ṣe bá wa náà kọ́ ọlọ́run ọba ni kámú láti kílarígbọ́ unlimited. kílarígbọ́ unlimited ládùn ètò tí kò láfiwé. alárakúara. orí ètò alárakúara ní hawaii lórí kílarígbọ́ tv. mo lo um, ata tomatoes àlùbọ́sà. Um, ẹyin mo lè carrot mo dẹ̀ tún fi hot dog náà sí. mélòó la fẹ́ kà nínú eyín adépèlé kpk kò gbọ̀kẹ̀ kí la rí gbọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. ọba sọyọ ọ̀rọ̀ jọmẹsì padà ìrọ kí la rí gbọ́ live tv gbọ́ ń pa ẹ̀. fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani kí la rí gbọ́ live tv ẹ̀rọ amóhùnmáwòrán tíá.